àwa tá à ń lọ sí àjì gan ṣé àjì pè wá ṣé gbogbo wa láàjì pè. olówó lágbà àṣàlájì Mustapha olówó lágbà ẹ jù wá lọ mẹ́ẹ̀jọ wa tó dá wa lọ a wà níbí láti jẹ ẹ̀rín ẹgbẹ́ four point five million lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ẹ sì mọ̀ pé àmì ìrìbì lọ lẹ́yìn ìgbà náà ti lò two two point five million láti tíkẹ́ẹ̀tì bí ọ̀nà mẹ́ta tí wọn gbé wá kẹ́ ẹ wá dàkún abẹ̀yìn pé kẹ́ ẹ bá wa kọ tíkẹ́ẹ̀tì kàkàrà sílé wa a ti fìyókù lẹ̀ fọlọ́run ẹ wá fi wálẹ̀ ń ráre wa ọlọ́run mọ̀ra rè yìí ẹ̀yin náà mọ̀ ní báàánú ọlọ́pàdé gbogbo oúnjẹ bá máa fọwọ́ yín kójọ ẹ máa fi ọwọ́ yín dànù ni ẹ mọ̀ ráre tọmọtọmọ ni àtọ̀rọ̀mọdọ́mọ yín yọ jẹnu sẹ́yìn láti jàrún tàwa ń bí àjẹ àmú àríbìsùn onílé ọlọ́nà gbogbo àtà lọ́kọ̀ tá a níyàwó tá a lọ́mọ àwa wà bí àwọn aráàlú àgbèrègbè jíkalẹ̀ awọ àánú títí awọ́wọ́ tọrọ bí ó dàbí nàìjíríà kò sí ẹnì kankan tó fún wa lówó ọlọ́run ò ní fìrè fún yín o ọlọ́run ò ní dùn yín nínú ẹ̀yin ò ní rọ ẹni. ẹ káàbọ̀ padà ẹ̀yin tèmi ẹ sábà mi ṣí ẹ̀ káàkiri kó débi tó yẹ kó dé ojú òní ẹnìkọ̀ọ̀kan wa ní tì ẹ wo bí wọ́n ṣe ń ṣe àwọn èèyàn wa tá a bá sọ pé akówó a lọ sí àjì ṣe bá a ṣiṣẹ́ fowó ara wa ni ẹ wá wo disappointment àwa tá à ń lọ sí àjì gan ṣé àjì pè wá ṣé gbogbo wa láàjì pè ẹ má ṣì mí gbọ́ torí ẹlòmíì ó ti ọpọlọ ẹ ti mú kú mẹ́kọ̀ọ́ ṣé gbogbo wa láàjì pè ṣé wọ́n kọ lẹ́tà sí wa ẹ wo bí tá a ti bára wa four four million àìmọye èèyàn tó wà nílùú ìtẹ́bí ń pa tíyà ń jẹ ẹ wo bí wọ́n ṣe wá ń fi ojú ọmọ aládé gbolẹ̀ nítorí àti lọ sí ìlú kan kí ni wọ́n fẹ́ lọ ṣe nílùú yẹn wọ́n ní wọ́n lọ jọ́sìn fọlọ́run ọlọ́run ọba sọ wípé tẹ́ ẹ bá jẹ tẹ́ ẹ yó tó ṣẹ́kù ẹ mú nínú owó yín wọ́n sọ fún wa bẹ́ẹ̀ ni o wọ́n kọ sínú ìwé inú kùránì bẹ́ẹ̀ wọ́n ní kẹ́ ẹ wá wá sí ilẹ̀ mímọ́ ẹ wo gbogbo àwọn tí wọ́n lọ ilẹ̀ mímọ́ ẹ wo àdojúkọ lọ́nà ilẹ̀ mímọ́ ẹ wo wàhálà lọ́nà ọlẹ̀ mímọ́ ẹ wo ìdààmú lọ́nà ọlẹ̀ mímọ́ ẹ wo fìtínà lọ́nà ọlẹ̀ mímọ́ tẹ ẹ bá tún wá lọ tẹ ẹ ṣe àjìtàn àwọn tó ti lọ ti ṣìròyìn fáwa kíkó tẹ ẹ bá kú ò tí pléèdì yóò báyìí tí ì dé wọn máa lé yín dànù síta wọn náà máa máa fọlẹ̀ báyìí wọn á fi àìpò fọ ògbólẹ̀ ẹ̀dẹ̀ sọ pé ni wá nínú ẹ̀sìn ṣé ẹ mọ̀ pé òwe tí wọ́n ń pa fún yín ni pé òṣìtẹ́ kó wá láti kọ́ńtì yín ẹ má dà á sílẹ̀ ní kọ́ńtì àwọn kẹ́ tó lọ àbí kò yẹ yín débẹ̀ ìdè fílàm ó máa yé yín tá a bá ń sọ pé ọmọ ìyá nínú ẹ̀sìn ọmọ ìyá nínú ẹ̀sìn mélòó nínú Yorùbá o tó ti lọ fọmọ lárúbáwá ẹ wá wo ibi tá a ti bára wa gbogbo àwọn nǹkan mèremère ó wà nílẹ̀ Yorùbá ń bíbáyìí ẹ̀yin àfáì náà lè fẹnu já wáyà ẹ̀ẹ́nẹ́bọ̀ là ń ṣe nílẹ̀ Yorùbá ẹ wá wòlú tí wọn ti ṣẹ bọ ẹ wo owó ribiribi tẹ́ ń kó lọ kẹ àwọn òní ná kan tán kí mi tó tún dé ẹni bá rí kà ló sọ̀kalẹ̀ sọ́dọ̀ títí wọn kí ló sọ̀kalẹ̀ sọ́dọ̀ tí wọ́n bí ṣé yà ni ṣé yà ló sọ̀kalẹ̀ sọ́dọ̀ títí wọ́n bí báyìí ẹ wo owó ribiribi tí wọ́n ń kó lọ àti wàhálà àti ìdààmú àti gbogbo àgbáyé àwọn ti ṣe awọ́rò ọlà ní orílẹ̀-èdè gbogbo káàkiri àáfà kan rìlíìsì fídíò kan kò ní bàjẹ́ fàáfà yẹn àáfà ní tábàyọwọ́ pé wọ́n gbé ànábì dìde nínú ìran lárúbáwá lárúbáwá ò sí inú ìran tó dáa gbogbo bá ṣe gbànábì dìde náà ṣebí kálukú ń jẹ̀ràn ànábì rọ̀ṣúlù láì sallallahu alaihi wasallam ni ṣebí ìran ànábì yìí náà ń jẹ ló di pé wọ́n ń disappoint wọn wọ́n ń já wọn jù sílẹ̀ wọ́n ń kó kálukú dà sílẹ̀ ẹ bí tá a ti bára wa òkè olúmọ wà ń bí tá a sì lè máa sásàfà tá a máa sámọ́rú wà ẹnẹ́bọ là ń ṣe àwọn tí wọn ò ṣẹ bọ níbi tẹ́ ń lọ mo wá fẹ́ bèrè o nítorí pé àwọn nǹkan kan wà tó ṣe pé kò yé ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀sìn àti pé àwọn brainwashing ọ̀rọ̀ tí wọ́n bá ti sọ fẹ́lòmíì nítorí pé tá a bá ń wo àwọn aṣíwájú wa báyìí nínú ẹ̀sìn a máa rí wọn nírìí pé ọlọ́run ni wọ́n a máa rí wọn nírìí pé màláìkà ni wọ́n àwọn ànábì ọlọ́run dẹ̀ ti tán lẹ̀ <coughs> àwọn ìtàn fi ṣàrólé ló kù àrólé ló tó kù yẹn woman be like me ni wọ́n àwọn àrólé kọ̀ọ̀kan tó kù yẹn woman be like me ni wọ́n tí mi bá wá ń sọ̀rọ̀ ẹlòmíà modernize tiẹ̀ wọ́n wá sọ ẹ̀sìn nílẹ̀ yorùbá wọ́n sọ dìpolówó ọjà ìpolówó ọjà náà so èsì dà okay tí ò bá wọn ṣèpolówó ọjà ṣé gbogbo díìnì díìnì lọ́dọ̀ christian lọ́dọ̀ muslim gbogbo díìnì díìnì bí gbogbo ìṣe wà ẹ́ tí tí wínà wà tí oyèdèpọ̀ wà tí gbá wà tí àwo wà tí gbogbo wọn wà káàkiri ṣé ẹ nífẹ̀ẹ́ ara yín ṣé ẹ nífẹ̀ẹ́ ara yín káwa bó sí islam náà ṣé kò rí ibù ṣé ó nífẹ̀ẹ́ tìjàníà ṣé Tìjàníà ṣó nífẹ̀ẹ́ àwọn tibí gbogbo yín pátápátá kálukú wá ń kírètì títí ẹ̀ Baba bàbá àtànà àtàwọn bàbá kọ̀ọ̀kan tó ṣẹ́kù lẹ́nìí wọn nífẹ̀ẹ́ ara wọn tó bá sì ń bèrè pé àwọn wo ló ń lò fẹ́ ju àwọn sùmùrà ni